الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس السابع في شرح كتاب صحيح سيرة النبوية بين يديك لأبي البزار داود بوصير ذي القرنين حفظه الله تعالى خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا رضاعته وحضانته صلى الله عليه وآله وسلم أرضعته بعد أمه ثويبة مولاة أبي لهب لقوله صلى الله عليه وآله وسلم أرضعتني وأبا سلمة ثويبة نعم رضعته وحضانته صلى الله عليه وسلم ìfún ànábì lọ́yàn àti kí àti tọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam kọlọ̀n bá kọjọ kọ bá kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam inú títà gbé òun ni pé àwọn kan fa ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́yàn lẹ́yìn a máa ní ẹni tí máa ń fúnni lọ́yàn òun náà nìyẹ ẹni lókùgbà tí ìkẹ́kọ̀ọ́ bá ṣe yẹ ẹni ló máa fúnni lọ́yàn àmọ́ aládà kan bẹ fún Quraish àwọn ẹni pàtàkì pàtàkì nínú wọn wọ́n sábà máa ń ṣẹ̀ṣà kí ọmọ tí wọ́n bá bí fún wọn kọ́ lọ muyàn lọ́dọ̀ ẹlòmíì kó a pé ìgbèríko ni torí nínú àwọn nǹkan tí ẹ máa ń wá nítorí ẹ̀ òní pé kọ́mọ yẹn ó lè kún ní làákàyè kó lè bá dá láhán kọ́mọ ọ̀rọ̀ sọ kó dẹ̀ tún ní àwọn ẹ̀kọ́ kan so wọ́n máa ń fẹ́ kí ọmọ wọn kọ́ lọ mọ̀yàn látara ẹlòmíì òun ló fà á ló pé nígbà tí màmá níbi Muhammad Aminatu bintu Wahab tí ó fà níbi lọ́yàn fún àwọn ìgbà díẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ẹlòmíràn fún lọ́yàn àmẹ́ni tó fún lọ́yàn lẹ́yìn màmá rẹ̀ òun náà ni fòwébàtú maulatu abi fòwébà ẹrú abu lahab ìtàgbé pé ọbọ̀kan ẹrú kò ní ọrùn rẹ̀ a òun ni ẹni tó fún ní ọ̀yàn lẹ́yìn ìtàníbà muhammad sallallahu alaihi inú tó ń tọ́ka pé fòwébà ni òun ni hadith tí ń bẹnu sahih bukhari sahih muslim hadithu umu habiba ni ó ní arùdọ̀ àti ni wa abba salama suwaiba ó fún mi lọ́yàn èmi àti abu salama suwaiba inú àwọn tí suwaiba inú àwọn tó fún lọ́yàn òun náà ni hamza bnu abdulmutallib radiyallahu anhu sahabiyun jalil ṣàábà gbani ọlọ́ọ̀bà lákọ̀ ọjọ́ ọkọ̀ bá ṣàlékò yọnu rẹ̀ fún so òun lọ́kọ́ fún lọ́yàn lẹ́yìn náà ló wá fún níbi lọ́yàn bákan náà ó padà fún Abu Salama ó padà fún lọ́yàn nínú àwọn ẹ̀kọ́ táwa kọ́ níbẹ̀ yẹn òun ni pé ó ní ká padà sí ìpìlẹ̀ hadith yẹn a sì lè rí àwọn ẹ̀kọ́ kan sí kejì a sì lè rí kọ́ rìwáyà náà pọ̀ gẹ́gẹ́ bí ó ṣe mẹ́nu Bukhari tí ń bẹnu Muslim kámù kan nínú sọ́ọ̀lì Bukhari Zainab bintu Abi Salama ó ní umu Salama umu Habiba òun lọ sọ fún un ó ní umu Habiba olóhùn sọ fún àníbà Muhammad sallallahu alaihi wa pé ya Rasulallah inke ukhti binta Abi Sufyan ó bá tiẹ̀ fún ọmọ ìyá mi tó jẹ́ ọmọ fún àbí Sufyan kọ́l ọ̀tọ̀ ìbí tó nífẹ̀ẹ́ sí ni kó rí bẹ́ẹ̀ kí n fẹ́ àkójọ náà mo fẹ́ bẹ́ẹ̀ lásùlákì lásùlákì àbí mọ̀kòlíyà mi ìfẹ́ kí n dá ṣe kọjọ pé mi nìkan náà ni màá wà lọ́dọ̀ rẹ̀ mi ní ní orogún that is kò tún níyàwó mi kún mi wàhábù man sharakani fi khairin ukhti ẹni tí ó dẹ̀ jẹ́ni tí mo fẹ́ jù wípé kó já alábàákẹ́gbẹ́ mi nínú oore òun náà lọ́mọ ìyá mi faqala nàbí sallallahu alaihi wasallam yẹlú mú ànábì sọ pé inna dhalika la yahillu li àkọlẹ́tọ̀ fún mi kí n kó àwọn èèyàn báyìí pọ̀ tàbí kí n tún fẹ́ kí n fọ́mọ yẹ kí ní tọ́ fún mi kútù ya Rasulullah ó ní mo wá sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run fawallahi haddith àwòlànà tahaddath annaka turid an tankiha durrata binta abi salama ó ní èrè òjíṣẹ́ ọlọ́run àwádẹ́ máa ń sọ à ń sọ pé á ó dà pé ó fẹ́ fẹ́ dúrọ́tù ọmọ àbúsálámà ó àníbi a sọ pé bínta àbí sálámà ọmọ àbúsá umi sálámà bínta umi sálámà ọmọ umi sálámà àfàkútù náà bẹ́ẹ̀ ni nífa wallahi mo folú abúra láwùlám takùn fi hajiri mahallatili tí ìbá yọ pé ọjọ́ ọmọ ìyàwó mi gan kò tún lẹ́tọ̀ fún mi ìnáhà labnatu akhi mina rọ̀dọ̀ ọmọ ìyá mi ọmọ ọmọ ìyá mi nínú ìfúnnilọ́yàn ni àrùdọ̀ àti ni yẹn ló wá máa níbi sọ ń ta lò nínú tíra ó ní àrùdọ̀ àti ni wà àbà sálàmà sọ̀wọ́ìbà sọ̀wọ́ìbà tó máa wùlá tó àbí láhàb òun ni ẹni tó fún mi lọ́yàn tó fún bàbá ọmọ tó ń sọ yìí tẹ́ ń sọ yìí ó tó fún lọ́yàn ẹ wá rí o fàlà tàrùdán alayya banatikum wàlá akhawatikum ẹ gbọ́dọ̀ gbé ọmọ àwọn ọmọ yín ẹbí fọkọ mi ní ẹbí ẹ gbọ́dọ̀ gbé wá bá mi pé ń fẹ́ mọ́ o ẹ dẹ̀ gbọ́dọ̀ introduce àwọn ọmọ ìyá yín náà sí mi eléyìí ni nǹkan tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló sọ nípa pé kí ló fà á tá níbi fi sọ òun náà ni pé àwọn ìfúnnilọ́mìyàn gẹ́bí ṣe mẹ́ nínú hadith èyí tí ní àlàáfíà pé yahrumu min al ma yahrum min al-wilada wọ́n ṣe léwọ̀ níbi ká fún ni lọ́yàn ẹ̀ nǹkan tá a ṣe léwọ̀ nínú wilada òun ni pé àwọn nǹkan tá àwọn tá a sọ pé wọn ò lè fẹ́ra wọn torí pé ìyá kan náà ló bí wọn torí pé ó jẹ́ ìpasẹ̀ ìyá tó fúnni lọ́yàn ló tó bí ni bẹ́ẹ̀ náà la ṣiṣẹ́ léwọ̀ níbi ìfúnni ní ọyàn náà Quran dá sí àwọn bíi méje ni kùránì sọ di wọ nítorí pé wọ́n jẹ́ abi síra ni mọ̀mẹ́ni ni ọmẹni ni ọmọ tí ọmọ ìyá yẹn bí ni ẹ ọmọ ìyá yẹn ni tó jẹ́ pé ọmọ ìyá kan náà bàbá kan náà àbí ọmọ ìyá kan náà ni sí ni yẹn tó jóbìnrin àbúrò màmá yẹn ni ni lóbìnrin kùránì wọn. so bó ṣe wá rí ní abala agbọ́nrin ìbí ni bẹ́ẹ̀ náà ló rí níbi ti ìfúnni lọ́yàn so àníbà muhammad sallallahu alaihi wa sallam ó ní ma yahrum min ar-radaa ma yahrum yahrum min ar-radaa ma yahrum min al-wilada nǹkan tí wọ́n ṣe léwọ̀ níbi pé wọ́n bí ni òun náà wọ́n ṣe léwọ̀ níbi ni ìfúnni ní ọyàn bákan náà ìtúntún tọ́ka lórí pé àdìsí yìí ń tọ́ka lérí pé ìfúnnilọ́yàn ti ìgbà lẹ́yìn ti tànibíà Muhammad lẹ́yìn ti màmá ànibíà Muhammad sallallahu alaihi wasallam fòwé bàtú mawlatu Abi Lahabi òun ló tẹ̀lé bákan náà nínú tábà lọ sínú tarikh Ibn Tabari rahmatullahi alayhi wọ́n sọ síbẹ̀ ń pa pé ẹni àkọ́kọ́ tó fà níbi lọ́yàn lẹ́yìn màmá rẹ̀ fòwébà ni mawlatu Abi Lahabi eléyìí ni ti ẹni tó kọ́ fún ànábì ní ثم أرضعته حليمة السعدية وأقام عندها أربع سنوات عن خالد بن مغدان عن أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم أنهم قالوا له أخبرنا عن نفسك قال نعم أن دعوة أبي إبراهيم وبشرى عيسى عليهما السلام ورأت أمي حين حملت بي أنه خرج منها نور أضاءت له قصور الشام واسترضعت في بني سعد بن بكر معنا نعم. ìtàgbé يبقى anabi muhammad sallallahu alaihi wasallam nígbà tí màmá rẹ̀ fún lọ́yàn fúngbà díẹ̀ ó tún mú yàn náà ní ọ̀dọ̀ Suwayba bákan náà kò pẹ́ àwọn ọjọ́ díẹ̀ lànàbí lò títí tí fi lọ wá ẹni tó tún fún lọ́yàn ní ìdílé Saad ẹni tó fún lọ́yàn níbẹ̀ wọ́n pè ní Halimatu as-Saadiya ìdílé rẹ̀ ìran rẹ̀ ni torí pé àwọn yẹn wá láti ara Saad bunu Bak gẹ́bí sẹ́ńbẹ́ nínú rìwáyà èyí tí máa kà tí Ibn Ishaq tí wọ́n mú wá nínú sírọ̀ wọn tí al-Allama al-Albani al allama al wọ́n sọ haha rẹ̀ nínú sọ́yọ́ sírọ̀tì nàbàwíyá lè Ibn Kathir nígbà tí wọ́n ṣe tàkíkì tíra náà. Naam. Naam pẹ̀lú lọ́dún mẹ́rin níbẹ̀ á padà ṣàlàyé ìgbà tá níbi kò mẹ́ gẹ́gẹ́ bá ti fẹ́ ṣàlàyé lórí nígbà tá níbi Muhammad sallallahu alayhi wa sallam tí ó síbẹ̀. gẹ́gẹ́ ṣe gbà wá látọ̀dọ̀ Khalid bunu Makdan òun náà gbà látọ̀dọ̀ àwọn asáàbì nàbí sallallahu alayhi wa sallam kìí sẹ́nìkan kìí ṣe méjì nìyẹn annahu qala wọ́n wá sọ báyìí annahu qalu lah wọ́n sọ fún pé that is àwọn sọ̀hábà níbà Muhammad wọ́n sọ fún níbà Muhammad sallallahu alayhi wa sallam kí ni wọ́n sọ fún wọn ni akhbirna an bó lọ̀rọ̀ rẹ ṣe rí báyìí jámà kí ló dé tí gbogbo nǹkan yìí tọ́ sí ọ gan kí ni ìpìlẹ̀ rẹ gan bó ló ṣe rí báyìí tó fi di òjíṣẹ́ ọlọ́run tí ò sírú ẹ̀ tí ò dẹ̀ ní sírú ẹ̀ gbogbo àwọn kọ̀ọ̀kan tí ọlọ́run gbé dìde agbọ́npa wọn ìjọ wọn ọlọ́run rán wọn sí ọlọ́run rán sí gbogbo ayé kò tún mọ síbẹ̀ táìmù tó wà yìí ila yawmil qiyamah tó bá tó dá kìyàmà gan wọ́n ní khairul bashar tó tún jẹ́ ni tó lórí jù ní gbogbo ọmọ adam fún wa ní rò nípa rẹ̀ gan ànábì muhammad sallallahu alaihi wasallam ní na'am bẹ́ẹ̀ ni ana abi ibrahim èmi ni gbígbàdúà àdúà tí ànábì ibrahim sí alayhi salatu wassalam ìgbà wo lànà bí Ibrahim ṣàdúrà yìí gangan nígbà tí ń mọ kàábà lọ́wọ́ ni àtòun àti anabi Ismail alayhima salatu wassalam ọlọ́run jẹ́ kó yé wa nínú alukur'an pé wa idh yarfa Ibrahim alqawaida min albayt wa Ismail rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ pé ìgbà tí ànábì Ibrahim ń fi ẹsẹ̀ kàábà lélẹ̀ nígbà tí ànábì Ibrahim àti ànábì Ismail tí wọ́n mọ kàábà lọ nígbà wọn tí wọ́n mọ tán tí wọ́n fi foundation yẹn tí wọ́n fi lélẹ̀ tán wọ́n wá bẹ̀ lọ́wọ́n ọba ìpè Rabbana taqabbal minna ìrí olúwa wa gbà á lọ́wọ́ wa ìṣesí àwọn ẹni rẹ̀ lélẹ́yìí àwọn ìṣiṣẹ́ tán kí wọ́n sọ pé tó bá wu ọlọ́run kó gbà tí wọ́n bá wù kọ́ mọ́ gbà á àbí kọ́ máa ṣe fáàrí níbi tí wọ́n ti mọ̀ pé bóyá ọlọ́run gan ti fi lé àwọn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èyí tó yẹ pé àṣejù àsọgbọ́nú àìmọ̀wọ̀n ara ń bẹ pẹ̀lú àwọn èèyàn léni léyìí tó pọ̀ tá a fẹ́ lè mọ́ lè sùn ká rẹ̀ ṣé báwọn kan ni wọ́n ń ròyìn àwọn ṣeúṣégé wọn wọ́n ní yọ́mọ̀ sọ pé ah, àwọn ṣéwù kan bẹ tí a bá bẹ ọlọ́run láàárọ̀ wọ́n ní ọlọ́run kó tó di àyílà kó tó di zur kó tó di bí tù tó bá fi lé àwọn lọ́wọ́ àwọn ọ̀fẹ́ mọ́ ní ilé sákọ́tọ́ náà subhanallah ẹ wo pò tí wọ́n gbọ́ alayhi salatu wassalam O mọ kàábà ó mọ tán ó fẹsẹ̀ kàábà o fi foundation rẹ̀ lélẹ̀ ó wá bẹ̀ lọ́wọ́ bá àtòun àti ànábì Ismail pé Rabbana taqabbal minna ipe ìrú olúwa wa gbà á lọ́wọ́ wa innaka anta sami'ul alim ọba tó ń gbọ́ ìpèpè wa ọgbọ́n àdúrà tá à ń ṣe alim ọmọ nípa àníyàn wa àti iṣẹ́ tá à ń ṣe. náà wọ́n wá tẹ̀síwájú ní tá a fẹ́ lò ń bẹ̀ ọlọ́run sọ ń pa wọn fún wa pé wọ́n sọ pé Rabbana ìrúlúwa wa wọ́bù àfihìm rasúlà báwa gbójíṣẹ́ kan dìde sí àwùjọ tá a wà yìí báwa gbójúṣẹ́ kan dìde minihom tó jara wọn tó jara bíi tá a wáyé tó jara mọ́kà yẹtùlù àléhìm àyàtìhì tí wọ́n máa ka àwọn àmì wọn ọlọ́run ọba tí wọ́n máa kà sí wọn létí wa yu'allimuhumul kitaba wal hikma tí wọ́n máa kọ́ wọn tíra tí ó máa kọ́ wọn ní súnà ẹ̀wò ń tà níbi Ibrahim ti ṣe ládùá tí wọ́n máa kọ́ wọn ní Qur'an yóò tún máa kọ́ wọn ní súnà wọ́yùzẹ̀ kíhìn tí ó máa wá fọ̀ wọ́n mọ́ kú níbi ẹbọ wọ́yùzẹ̀ kíhìn tí ó máa fọ̀ wọ́n mọ́ kú níbi ìwà dọ̀tí níbi nǹkan jákujáku wọ́n ni innaka antal azizul hakim ipe ìrẹ olúwa wa o ìrẹ ọba tó lágbára tẹ́nìkan ò lè dá ọ lágara ni hakeem ọ̀jọ̀gbọ́n ni ọ́ tọmọ gbogbo nǹkan tí nǹkan yẹ ò gbé gbogbo ọ̀rọ̀ gbogbo àlámọ̀rí síbi tó yẹ nìwọ ọlọ́run ọba Allah náà ó ní anàdá àwátú abi Ibrahim èmi ní ìpèpè ìjẹ́pè àdúrà bàbá ńlá bàbá mi ànábì Ibrahim alayhi salatu wassalam náà ó tún tẹ̀síwájú pé wàbúṣìrọ̀ Ìsá aléhìmá sọ́lát wàsálàm ó ní àtèmi ní ìródùnú tànẹ́bí Ìsá tó fún àwọn ọmọ Bani Israel láti ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní pé wà ìfkọ́lá Ìsá ibn Maryama ya Bani Israila ọlọ́pàá Allah subhanahu wa ta'ala ó ní ìrẹ́ ànábì ìrántí ìgbà tí ànábì Ìsá alayhi salatu wa salam tó fi ń sọ pé èyàn ọmọ bà ní Israel òjíṣẹ́ ọlọ́run ọba ni mí sí yín mú rẹ̀ tí jẹ́rìí nìkan tí mo mú wá ó wá ń pè lódodo ìránṣẹ́ tọ́lọ́run mi ṣẹ́ ni wọ́n ń jẹ́rìí sódodo pé lórí gbogbo àwọn nǹkan tó ti kọjá mìíràn Taurat àtàwòrán èyí tí ń bẹ lọ́dọ̀ yín tẹ́lẹ̀ ìpèpè mi ni wọ́n ń sọ dòdòdó pé yes òdodo lọ́lọ́run rán ànábì Mùsá àtàwọn ọ̀gọ̀rọ̀ ànábì míì tọwọ́ ilẹ́yìn ànábì Mùsá alayhi salatu wassalam sí àárín àwọn Bani Israel tó jẹ́ pé gbogbo wọn pátá Taurat ni wọ́n lò ó ní ó wá ń pè lódodo ni bẹ́ẹ̀ wà mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu ahmad bẹ́ẹ̀ dẹ̀ lè mi bí mo ṣe wá ń jẹ́rìí sí òdodo àwọn tó ti lọ bẹ́ẹ̀ náà ni mo tún jẹ́rìí sí lódodo lérí àwọn títún bọ̀ mo wá ń fún yín nírò pípò jíṣẹ́ kan ń bọ̀ wá lẹ́yìn mi ya'ti min ba'di ismuhu ahmad orúkọ rẹ̀ ń jẹ́ ahmad láàrín àníbí muhammadu sallallahu alaihi wasallam ló fi sọ pé wa bushira Isa alayhi salatu wassalam bá lámàrí mi sí ń bọ̀nù wípé èmi bi tún ní ẹni tí àníbí Isa tó wá fáyé nírò dùnú nípa rẹ̀ wípé ń bọ̀ wá wa ra'ati ummi hina amalat bi annahu kharaja minha nuran wípé ìyá mi dẹ̀ rí kí ló rí hìnà àmàlà ti bí nígbà tó fi lóyún mi wípé ìmọ́lẹ̀ kan jáde lára rẹ̀ ìmọ́lẹ̀ yìí tán gbòòlà tí nǹkan bá jáde lóru kí ni ó ṣe yóò mọ́lẹ̀ dígbì gan àwọn fálàsì àwọn ọba tí ń bẹ ní ilẹ̀ sàmù ń jọ́nà lọ́hùn gbogbo ẹ̀dẹ̀ sí báyìí tí àwọn yẹn dẹ̀ ń wò kérékéje. ọ̀nà méjì ni àlàyé táwọn onímọ̀ tú sí pọ̀ àmọ́ a ṣe tàrẹ́jẹ́ pẹ̀lú ẹ̀rí àkọ́kọ́ òun ni pé ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n sàlàyé pé nígbàtí ìyá ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi lóyún ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lálàá ó wá rí nǹkan yìí ọlọ́run bẹ́ẹ̀ ara àlàyé kan nìyẹn a tó rí nínú wọn tí wọ́n sọ pé nígbà tó fi lóyún nìkan yẹn ṣẹlẹ̀ adẹ̀rí nínú wọn tí wọ́n sọ pé nígbà tó wọ́n fi bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni ó ṣẹlẹ̀ nímọ́lẹ̀ yẹn jáde haqiqatan la manamiyan àmọ́ wallahu a'lam ìyá ànábì Muhammad sallallahu alayhi wa sallam ńlá lánìí èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nítorí pé rìwáyà mi ń bẹ gẹ́bí ṣe bẹ nínú sọ ìlú jáàmì wípé màmá mi rí lójú oorun fí mọ̀nà mi hà ó rí lójú oorun rẹ̀ wípé mọ́lẹ̀ kan jáde lára àwọn ẹ́ tí mọ́lẹ̀ yìí dẹ̀ lọ bo pálásì sham àwọn onímọ̀ agbẹ́ e ṣe rí pé ìmọ́lẹ̀ jáde lára ìyá Ànábì Muhammad sallallahu alaihi wasallam hadith sahih ni torí pé àwọn onímímọ̀ síwájú sheikh nasiruddin al-albani rahmatullahi alayhi àtàwọn tó yàtọ̀ sí wọn wọ́n sọ àhá rìwáyà tí rìwáyà yìí dẹ́ pọ̀ ọ wá bí turkin kẹfìrọ̀ láwọn ojúpẹ́nà ojúpẹ́nà tó pọ̀ òun ló fi wá táwọn onímọ̀ rẹ̀ sọ pé hadithun sahih àmọ́ kí ni túmọ̀ rẹ̀ òun ni tá a yẹn torí pé àwọn ìrìwáyà kan wá pé ńgbà tí wọ́n fi bí àníbíà Muhammad sallallahu alaihi wasallam ní mọ́lẹ̀ yẹn jáde haqiqatan wallahu a'lam ilé ìta àníbì sọ yóò fi rinlẹ̀ àwọn onímọ̀ wa sàlàyé pé ìmọ́lẹ̀ tí àníbì ń júwe fún wa ipò jáde lára màmá òun yìí òun náà làníbíà Muhammad sallallahu ẹ̀sìn àníbà Muhammad mẹ́sẹ̀jì àníbà Muhammad sallallahu alaihi wasallam yóò kárí ibùyọ oòrùn ayé àti ibùwọ̀ oòrùn ayé gẹ́bà ṣe rí lẹ́ni wọ́n lè rí ní ìtumà hadith yìí náà wastudbi'tu fi bani Sa'di bin Bakr yíké bákan náà wọ́n tún lọ wá kí Sa'ad bin Bakr èyí tí wọ́n fi ń pe a Sa'adíyà Sa'adíyà Sa'ad bin Bakr òun ni ìdílé yẹn ni wọ́n tamá ẹni wọ́n tamá nìyẹn but ìdílé yìí ẹnìkan bẹ́ẹ̀ tí ń jẹ́ Halima òun ló gba ànábì tọ́ láti gbà yẹn ìntàfẹ́lú wájú shahid fi al-hadith nítorí mú wa ta fi mú gbogbo àdìsí wa òun náà ni wàstọ̀rọ̀dẹ́ẹ̀tú fi bani sáàdì bónú bẹ́ẹ̀ bá níta fẹ́ ló ń bẹ̀ gangan náà nìyẹn tó ń ṣe dédé pé anẹ́bì lọ múyàn nídìílé yìí wọ́n gbà anẹ́bì lọ múyàn nídìílé yìí a inṣàlá tààlá a máa tún ka níwájú níbi àwọn tó fún anẹ́bì lọ́yàn ní ìdílé Saad bin ردته حليمة إلى أمه لحادثة شق الصدر عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وآله وسلم أتاه جبريل وهو يلعب مع الغلمان فأخذه فصرعه فشق عن قلبه فاستخرج القلب فاستخرج منه علقة فقال هذا حظ الشيطان منك ثم غسله في طست ثم غسله في طست من ذهب بماء زمزم ثم لأمه ثم أعاده في مكانه وجاء الغلمان يسعون إلى أمه يعني ذئره فقالوا إن محمدا قد قتل فاستقبلوه وهو منتقع اللون فقال أنس وقد كنت أرى أثر ذلك المخيط في صدره صلى الله عليه وآله وسلم نعم dídá padà حليمة Halima النبي محمد Ànábì Muhammad padà ماري. sí ọ̀dọ̀ màmá rẹ̀ láti gbà tá Ànábì ti lọ mọ̀yàn ní ìdílé Saad bin Bakr tó ti lọ mọ̀yàn ń bẹ̀ Ànábì wà ń bẹ̀ sí tó fi pé bí ọmọ ọdún mẹ́rin gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe sọ ìṣẹ̀lẹ̀ sí tó ṣẹlẹ̀ sáà nẹ́bí ló jẹ́ ká nẹ́bí ó kú nídìílé yìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọlọ́run ọba àti ìprepare níbi Muhammad sallallahu alayhi wa sallam kalẹ̀ dé iṣẹ́ ńlá tọ́lọ́run fẹ́ gbélé lọ́wọ́ òun ni ìṣẹ̀lẹ̀ shakku sadr líla igbáyà níbi Muhammad sallallahu alayhi wa sallam operation yìí kìí ṣe èèyàn ló ṣe mẹ̀láìkà ló ṣe fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ni wọ́n ṣe fún ànábì fún òun ni pé láti lè yọ ìrìnjẹ tí èsù máa ń jẹ lérí ẹni kọlọmọdé kí èsù jẹ nìkọ̀ọ̀kan wa lérí wọ́n yọ kó fà níbi Muhammad sallallahu alaihi wasallam òun náà ni tí Anas bin Malik tó gbà wá ó ní dájájò jí sí ọlọ́run ọba sallallahu alaihi wasallam àtàhù Jibril Jibril lọ bá níbi Muhammad sallallahu alaihi wasallam wa huwa gilman ń ṣeré pẹ̀lú àwọn ọmọdé sẹ̀ǹpé táwọn ọmọdé bá kéré bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké kódà kẹ́kọ̀ọ́ sojọ sínú compound kódà kí wọ́n wà nínú yàrá wọ́n máa ṣeré aládà tiwọn nìyẹn bí jìbìrì lọ ṣe bá ànẹ́bí láàrin àwọn ọmọ kéékèèké nìyẹn bí jìbìrì lọ ṣe mú fasọ̀rọ̀ àhò ọba jùlẹ̀ ó ju serílẹ̀ mọ̀láìkà mú èèyàn ó fàṣàkọ́ àǹkọ́lbì bó ṣe ọ̀pẹ́tì hàtì ànábì Muhammad yẹn ọlá fasakhraja alqalb ó gbé ọkàn ànábì Muhammad sallallahu alaihi wasallam àti ẹ̀ ó gbé jáde fasakhraja minhu alaqa bẹ́ẹ̀ ló tún mú bá sí ẹran ẹran ẹran ìgígé ẹran ó yọ kù nínú àti ànábì Muhammad sallallahu alaihi wasallam faqal Jibril wá sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam pé hádàá haddu shaitani mink èrèǹjẹ́ èṣù tí ò bá jẹ́ ọ lérí tí èṣù ò bá fi jẹ́ ọ lérí ní tí ò bá máa lò nínú ọkẹ́ ní ẹ̀rí pé ẹlòmí ń bẹ nínú wa tó bá sin lọ́nà bá sáà èṣù tún gbé lọ sáà tó bá sin lọ́nà bá sáà èṣù tún gbé lọ sáà ó kéré nú ẹni tí èṣù èdè aláàmú tó bá ti ń wá ẹni tó bá ti jẹ gàba lórí ti ẹ̀mí rẹ̀ tí tọ́lọ́run ti jẹ gàba lórí ẹ̀ òun ni ó tètè mọ́ já rẹ̀ gbà gan orúkọ kan wọn ni ẹ̀ ẹgbẹ́ sọkúsọ náà lọ bá ń wí sí lẹ́mìí pé kọ́ sọ àásọ pé ọlọ́run fara mi lè òun lè kò bínú ọlọ́run bá lédè léyìí torí pé àwọn nǹkan tá lè tó mọ fífọra ọmọ tá níbi fẹ́ tó mú wá nì dáhàmọ́ yìí pé tí wọ́n bá yètè yọ eléyìí kó lára níbi kò sójíṣẹ́ kan kí àníbi wa ń tẹ̀lé tí wọ́n yẹ pé ìtẹ̀lé rẹ̀ ni ó fi wá yọkò nínú ètò èṣù àfikọ́ lọ́hùn gan fúnra rẹ̀ ó kọ́ sọ kọ́ sọ àníbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá lọ́wọ́ sọ torí iṣẹ́ tó fẹ́ gbé fún wọ́n ní eléyìí ni èrìnjẹ èṣù lára rẹ̀ àníbà Muhammad sallallahu alaihi wa sallam thumma ghasala fi tostin min dhahabin ibi igbá gold abọ́ bí abọ́ gold kan ló ti wá lọ fọ ìgbáyà àníbà Muhammad bimahi zamzam pẹ̀lú omi zamzam inshallah ta'ala a máa ṣàlàyé omi alábàríkà yìí fún ó yí ṣe kọ́ yẹ pé ìtí ọ̀tẹ̀lẹ̀ torí pé àkókò ti fẹ́ pín fún mọ̀lá àmà bá jìbìrìlù ṣe fọ ìgbáyà níbì tán bẹ́ẹ̀ ló tún rán padà ó pàápọ̀ padà Allahu Akbar pẹ̀lú àṣẹ àtọ̀dọ́lọ́run fún màádáhù fi màkánì ọ̀dá àṣà níbi àmàhùmá ọ̀dá padà sáyẹ̀ wàjá elgilman yẹsáhùn ilà omi bí àwọn ọmọ kéékèèké ṣe ń sáré lọ sí kíni ẹni sáré lọ sọ́dọ̀ màmá rẹ̀ ẹni tó gbà bọ́ o ń sáré lọ síbẹ̀ kọ́kọ́ọ̀lù inna muhammad akọ̀díkútil ah wọ́n ti pa muhammad wọ́n ti pa pastakbalu báwọn yẹn ṣe ẹgbẹ́ tí àwọn bá fún àwọn àgbàlagbà nírò níbi tí wọ́n jókòó sí ipe ah nǹkan mọ̀ ṣe lágbájá èyí tó lè wọ bàtà ó wọ bàtà èyí tí ò lè wọ bàtà kò ní wọ èyí tó kódà èyí tó bá lè yan dànù yọ yan dànù èyí tí ó bá wọṣọ gan ibi tó bá wọ̀ ní òní gbèdébẹ̀ torí pé àánú tọ́lọ́n fi sára ọmọ ènìyàn ìní táwọn àánú yẹn ti ń kú lẹ́tì ráhùn tó lázẹ́ǹt táwọn èèyàn dẹ̀ mọ́ lọ kó ọjà lẹ́tì ráhùn ẹni tó nídìí ìrànlọ́wọ́ wọ́n mọ́ lọ fídíò rẹ̀ kó wọ́n lè bá gbé sórí Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìwà tí ò bá àdámọ́ ọmọnìyàn mu táwọn èèyàn ń wù lónìí kátó wáyé pé ní tí Islam pépè sí láàánú so ẹ jẹ́ ká láàánú àwọn èèyàn pàtàkì jùlọ àwọn ọmọ kéékèèké قرية ما صانوا روانا وجاء الجلمان يصعون إلى أمه فقالوا إن محمد قد قتل وتبقى مهمه فاستقبلوه يبقى قنشر مرة لبه وهو متناقع الله ونجوية جيبادا جوية جيبادا فقال أنس أنس واني وقد كنت أرى أثر ذلك مخياط fi sọ́dọ̀rì mò ń rí rí pa ríran tí rán ìgbáyà nábì yẹn mo mọ́ rí rí pa rẹ̀ nígbáyà rẹ̀ torí pé kọ́dìmù nàbí yìí ní sọ̀rọ̀ ẹni tó sọmọ ọ̀dọ̀ tó yẹ pé tí wọ́n bá sọ pé kọ́dìmù nàbí ẹni tí wọ́n gbé lákọ̀bù yẹn fún ní kí ni o Anas bin eh, Malik radiyallahu anhu olóhun sáfà níbi Muhammad sallallahu fọ́dún mẹ́wàá lòun fi gbé lọ́dọ̀ àníbà Muhammad sallallahu lòun lè fi ṣìbọ̀ yìí sí kọlọ́mbà Allah subhanahu wa ta'ala kọjọ kọba kẹ anas aka riwaya tí yóò kù tí ilé yóò fi parí náà. وفي رواية فأشفقت أي حليمة السعدية أن يكون قد التبس بي فقالت أعيذك بالله فرحلت بعيرا لها فجعلتني على الرحل وركبت خلفي حتى بلغنا إلى أمي فقالت أديت أمانتي وذمتي وحدثتها ما لقيت ìbẹ̀nú ẹgbà wa mi tó gbé ẹgbà wa àkọ́kọ́ ta kàyí ìbẹ̀nú nù sọ Muslim hadith 162 hadith mi riwaya ta tó fẹ́ kàyí ìbẹ̀ nínú ah, mustarak imam hakim ní hadith um, 3230 wasahahu alhakim wa faqahu dhahabi imam hakim ó sọ pé hadith sahih ni torí pé wá ní di kí ẹlòmí ò fi kún torí pé man ko ni mutasahil tí bá sọ ha hadith man sọ ha hadith da'if ni ìyẹn lè fi ma wí wa faqahu dhahabi imam dhahabi ó fo kún torí pé imam dhahabi wọ́n lọ sínú tírà àwọn yẹn wọ́n lọ ṣe talkhis al-khabir láti lè ṣe ta'liq lórí ahkamu ti imam hakim kọ́lọ́ọ̀bá kọjọ kọba kí àwọn máa fà wá inú ẹ̀sìn torí pé wọn kì í fèèyàn lẹ̀ lórí àṣìṣe rẹ̀ wọn ó tún ṣe kọ́lọ́ọ̀bá Allah subhanahu kọjọ kó tún gbogbo wa ṣe. wà fi nínú rìwáyà mi ti bẹ nínú Mustadrak wọ́n sọ pé fa ashfaqat ó kàánú tani Halimatu Sa'diya Halimatu Sa'diya ó kàánú àyìnyàkúnà kọ̀dì òtó bìsàbí kó kọ́mọ̀jọ pé wọ́n ti dérí mi rú kọ́mọ̀jọ pé nǹkan kan ti kó sí mi la torí wọn ọmọ tó ń ṣẹlẹ̀ hmm? ọlọ́run ìdẹ̀ tí ìran ànẹ́bì níṣẹ́ belé pé yọba sọ pé jìbìrìlù lọ abá mi òun gan ọmọ òun gan náà mọ̀kàn kankan kan ṣẹlẹ̀ ṣá nígbà tó dòjíṣẹ́ tán ló tó mọ gbogbo òtúmọ̀ ẹ̀ ọ ní kọ́mọ́jọ pé kankan ti ṣẹlẹ̀ sí mi fàkọ́ọ̀láti kí ló wá sọ ìrírùkà mo ẹ sọ gbólóhùn yìí ló dáa ká máa lò fáwọn ọmọ ẹ wo ohun tí aláìmọ̀kan lò lásìkò àìmọ̀kan tí Islam ètí dé kẹtẹ́lómi bá rí nǹkan kan tó sọmọ rẹ̀ àbí nǹkan tí wọ́n gbé fún yóò kọ́ sí pèlera rẹ̀ náà òun sàgbá kó ẹgbà wọn àwọn òun ni kó gbà ṣé ọlọ́run náà ní ké sí òun kí sí ọlọ́run ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lè yẹn máa ń ké sí tí yẹn bá rí in tí ó tẹ́yàn lọ́rùn lára ọmọ yẹn bóyá ó ṣẹ̀ṣẹ̀ bí ni àbótí bí tipẹ́ kó ṣe àdúrà táwọn ẹni rí máa ń ṣe èyí tà níbi ṣe fún Hassan àti Hussein irú rẹ̀ náà lọ́dẹ̀ jáde bí rẹ̀ u'idhuka billah kí là níbi náà sọ fún Hassan àti Hussein u'idhuka bi kalimatillahi tammati min kulli shaytani wa hammati wa min kulli ayni lammah níta níbi ṣe nìyẹn ní tó yẹ káà náà máa ṣe fáwọn ọmọ wa nìyẹn kúrà tó bá tún ronú pé a fẹ́ wá ọlọ́run ọba lónìṣọ́ kí èso ọmọ ẹ̀rọ náà lọ lérí ọmọ ẹ̀ tí a bá rán sí kọ́mọ̀ jíṣẹ́ tó bá dàgbà kọ́mọ̀ nílá ni wíìzùkì bí kẹ́lìmẹ́tì láì táàmà tó ẹ pé èèyàn méjì ni wíìzùkùmà bí kẹ́lìmẹ́tì láì táàmà ẹgbẹ́ min kulli shaytani wa hammat wa min kulli ayni lammah eléyìí tí islam kọ́ wa lélẹ̀ ẹjíká tẹ̀lé káwọn náà máa ṣe náà ó wá ní farohilat ba'iran taha ìyá náà ní rànkúnmí ọba gbé e. fàjàálàtí ní alárahìl bẹ́ẹ̀ ló gbé mi lórí nǹkan ọgbọ̀n yẹn ركبت خلفي حتى بلغنا إلى أمي ó dẹ̀ gbé mi ó wá bẹ̀rẹ̀ sí lọ títà fi dọ́dọ̀ màmá mi faqalat kí ló sọ ó wá sọ báyìí pé addaytu amanati sórí àmánà ìgbà fi pamọ́ tí ń padà dá padà tó wà lọ́wọ́ mi addaytu mo ti gbé kalẹ̀ báyìí wàbímẹ̀tì nǹkan gbà lọ́tọ́ tẹ́ sí sọ́nù mi tọ́ dọ̀rọ̀ yẹn fún mi lérí pé kí n pé mo ti gbé wa báyìí wàdẹ̀fẹ́tìhá malakit ó wá sọ fún màmá mi Halima tàníbí lọ sọ fún màmá tó bí òun èyí ò ní Aminatu bintu Wahab malakit ntí mo bá pàdé ntó ṣẹlẹ̀ sí mi wọ́n á sọ fún màmá mi ìyẹn ni pé àwọn onímọ̀ àjò yé wa pé ànábì ti ń lọ bí ọmọ four years ńgbà yẹn ni wọ́n dá ànábì padà sọ́dọ̀ màmá rẹ̀ náà a nínú àǹfààní tákàrà sọ ráńpẹ́ òun náà ni pé a ọkàn ẹnìkọ̀ọ̀kan wa ń bẹ láàrin kìka méjì ọlọ́run ọba yuqallibuhuma kayfa yasha a máa tọrọ dáadáa lànà bí wọ́n sọ pé Allahumma muqallibal qulub thabbit qalbi ala dinik wípé ọlọ́run tó máa ń yí ọkàn fẹ́ ọkàn tèmi rinlẹ̀ lórí kíni o lórí ẹ̀sìn káwa náà máa tọrọ ìmọ̀nà ọ̀dọ̀ ìfẹsẹ̀múlẹ̀ ṣinṣin lórí ẹ̀sìn kábẹ́ gbìyànjú àwọn nǹkan tí máa ń fọkàn má nínú máa ṣe dáadáa torí pé iman alladhi fi èyí tí ń bẹ nínú ọkàn ní yazidu bi ta'a wa yanqusu bil ma'siyah ìtẹ̀lé tọ́lọ́n ìmọ̀ múyàn máa ṣe kí ni máa jẹ́ kí ìgbàgbọ́ máa ga lẹ́mìyàn sí ìmọ̀ jìnà sẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ ń sọ nínú àwọn iṣẹ́ ń ṣe eléyìí nínú nǹkan ga lẹ́mìyàn ni bákan náà ìmọ̀ ní ikhlas ní gbogbo iṣẹ́ tí yẹn bá fẹ́ ṣe kó máa ṣe nítorí tọ́lọ́n ọ̀rọ̀ ló fẹ́ sọ sàárà ló fẹ́ ṣe ojú rere kan ní ń wá ojú rere ọlọ́run bá ní ń so dáadáa ló ṣe sóbi dáadáa ló ṣe sálábàgbé rẹ̀ sáládùúgbò ni kódà tí dérí oúnjẹ tá ń fún ìyàwó wa jẹ èyí tá ń fọmọ wa jẹ èyí tó yẹ kó jọ̀ràn yẹn léwa lórí inú ìjọsìn ọlọ́run bá kí wọ́n máa ṣe ìkíláàsì níyàmẹ́ kó máa ṣe nítorí tọ́lọ́run bá gbogbo àwọn eléyìí máa ṣe àwọn nǹkan yìí ẹ máa mú èsù jìnà sí yàn kéje kí agbára èso káyàn ká gbìyànjú gbogbo àwọn ọ̀nà tí sùn náà lè gbà wọlé ọ̀rọ̀kọ̀rọ̀ ìsọkúsọ ìṣekúṣe Eh, àwọn nǹkan tó lọ́wọ́n bá lòdì sí nínú ẹbọ nínú bídíà nínú máṣíà ni ká máa gbìyànjú àti máa jìnà sí eléyìí nínú àwọn nǹkan tí ẹ máa lọ́wọ́ tí èso fi ní ìkápá lórí ẹ̀mí ni bákan náà àwọn tó wá já àwọn ọmọ tiwa ká máa wá ọlọ́wọ́n ba lónìṣọ́ fún wọn nígbà tá a bá kó wọn sọ́dọ̀ ni ìgbà tá a bá gbé wọn lọ́wọ́ ni ìgbà tá a bá ń bá wọn ṣeré ni ìgbà tí wọn bá jókòó tiwa ni ká máa wọ́ ọlọ́wọ́n ba lónìṣọ́ fún wọn kò ní ọdẹ èṣù bákan náà ní ìparí di ìtàtún jẹ ní àǹfààní níbẹ̀ yẹn òun náà tún ni pé àmánà ti ń bẹ ní ọ̀kan lọ́dọ̀ wa kẹfìrí lẹ́ni yìí àìmọ̀kan ń bẹ lọ́dọ̀ wọn nígbà wọn ẹ tí ó gbé mọ̀nà ọ̀rá gangan lọ́wọ́ àwọn kékeré yìí ó dẹ̀ tún dá ń bẹ lọ́dọ̀ padà ìwọ mùsùlùmí ń ni owó ni owó olówó ti ń bẹ lọ́wọ́ ẹ property oní ti ń bẹ lọ́dọ̀ ẹ ma máa fọlọ́run ẹni náà ó béèrè kò béèrè ó lágbálí rẹ̀ kò lágbálí rẹ̀ ọmọ orí kò ọmọ ibi tó wà ní ìsìnkò ọmọ ibi tó wà ọlọ́run bá mọ̀ yóò wa ní ti ń bẹ láàmú wa ká máa dá a padà ọlọ́run bá pàṣẹ nínú bẹ́ẹ̀ ni ó jẹ́ kó yé wa pé ìwà mùnáfìkì gan ni kí wọ́n máa dá ruddul amanat ila aliha àwọn tó ní àmánà tó ní tó ní gbà àfipamọ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó ní nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ iṣẹ́ tó gbà ni gbogbo tó bá ti di pé ẹ̀yẹn kọ́ńtrákìtì ni ọya ẹ̀ ṣe báyìí ń ṣe báyìí ìyẹn wa kí n lọ ṣe ọgbọ́dọ̀ ṣe bó ṣe dìsáyẹn fún so amana yìí

وصلى الله على خير خلق نبينا محمد وعلى آله وأصحابه وسلم